Yìn ara rẹ lógo bàbá mímọ́ yìn ara rẹ lógo yìn ara rẹ lógo bàbá mímọ́ yìn ara rẹ lógo jẹ́ kí gbogbo ògo jẹ́ tìrẹ o yìn ara rẹ lógo olúwa olúwa wa orúkọ rẹ ti níyì tó o ní gbogbo àgbáyé o orúkọ rẹ ti níyìn tó ògo ọlá ìyìn fún bàbá ògo ọlá ìyìn fún ọmọ ẹ̀mí mímọ́ ògo ọlá ìyìn fún ẹ̀mí mímọ́ ògo ọlá ìyìn fún ọmọ ògo ọlá ìyìn fún ẹ̀mí mímọ́ mẹ́ta lọ́kan ògo ọlá ìyìn fún bàbá wa ọlọ́run ẹ ṣé olùgbàlà ẹ ṣé àyìn lóga ṣe yín lọ́ba ọba tí a máa ń pè ní àjò tó máa ń jẹ́ nínú ilé ọlọ́run tí ò ní fi wá lé ìfẹ́ ọ̀tán ọlọ́run tí ó pọ̀n wá tí ò fẹsẹ̀ wá wọlẹ̀ ọlọ́run tó ń ṣe gbogbo fún wa ọba tí a kò tiẹ̀ fojú ara wa rí ṣùgbọ́n tó rí àwa tí a ń ríṣẹ́ ọwọ́ rẹ̀ nìkan ọlọ́run mi tí a kò gbẹ́sẹ̀ rẹ̀ ṣùgbọ́n tá a mọ̀ tó ń rìn ọlọ́run mi tó péjú sí gbogbo ibi tó wà ní gbogbo ọ̀nà ọlọ́run mi tí gbogbo ayé tí wọ́n mọ̀ pé kò ṣe yájú sí ọlọ́run tí ò expire rí ọlọ́run tó wà kí ayé tó wà tó ń bẹ nísinsìnyí tí ayé bẹ tó tún máa bẹ nígbà táyé kò ní sí mọ́ ẹgbọ́ pẹ́kẹ́ gba ẹ̀yìn wa o dáríjì wa láàárọ̀ yìí gbàkóso ayé wa gbàkóso ẹnu wa afẹ́ wí ò wa wí afẹ́ so lọ́ba wa sọ ẹ̀mí mọ́ wá gbàkóso ayé wa gbogbo ìpinnu ọ̀tá àti ìpinnu àwọn ẹni ibi olùwàbà jẹ́ lórí ayé wa ọlọ́run gbàkóso gbogbo ìta bá dè lónìí olùwàbà dè ìta bá tu olùwàbà tu àmì bí olùwàpárẹ́ o ọlọ́run ṣàánú fún wa Ah, ohun tí a fẹ́ sọ lónìí bá wa sọ jẹ́ kí ọgbọ́n wà níbẹ̀ jẹ́ kí ìyanu ṣẹlẹ̀ pláfọ́ọ̀mù yìí ó jẹ́ ti ọgbọ́n ìmọ̀ àti òye it shall be a solution to all problem all purpose ni pláfọ́ọ̀mù yìí máa jẹ́ nígbà tí ayé àwọn èèyàn bá nítumọ̀ tèmi ò ní ṣe láì nítumọ̀ rere àti tàwọn ọmọ mi àtàwọn olólùfẹ́ mi pátápátá etí ìgbà àtàyàgbà ṣe olùwàfi fún wa ẹ̀mí tó ń ṣe ìfẹ́ ọlọ́run ọlọ́run fún wa thank you father because always answer prayer we all worship you Lord in Jesus name we pray ẹ káàbọ̀ síbí Bọ́lá lórúkọ I have this quick message about the Nigeria oh there is no title I need to put title on it okay you see yesterday I did the video but yesterday is gone we are on today this is just a quick one my if you are coming on my platform please share bí kò ní ẹ torí ọlọ́run ẹ bá share play video yìí ṣe gbọ́ ẹ máa bá mi distribute o ṣe ti gbọ́ mẹ́sẹ̀gì um, yìí ni pé iṣẹ́ rí orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní le gan because rice ti di eighty thousand orílẹ̀-èdè nàìjíríà ilé náà I want ilé tó máa ti call before kí cement tó wọ́n i don't believe that they should put more money like me year before, I told my land tenant that I'm going to increase after that day because he begged me. Actually, the amount I wanted to rent it then, the amount I wanted to rent, he pleaded that he wants to pay certain amounts. That he doesn't, I should allow him to pay certain amount. That the next year, the following year, is going to pay. That's that was agreement. And the person, one of my auntie, said, okay, oh, yeah, mama, come out, told me, for you, sing by pé kí n aláwọ wọn aláwọ yíbò yẹ ọmọ yíbò ló ń gbénu ilé mi and he's a celebrity also he's a producer so he said I should allow him that he's going to and that time because he has begged that um, that my auntie and I know personally they said the guy is very generous to the people in the street even the borehole I did borehole in my street for the for the for my neighbors, you know, for the people, for that area. I did a borehole, okay? So, <laughs> I did a borehole in that place. So, you know, then when I was around, I power it when I own gen or I connect because even people don't want to use the borehole. They want to they don't want to connect it to any of their electricity, you know. So I still power it for them. And when I was in Nigeria again, so they said the same thing I was doing the guy was doing it for the streets, uh, for the ball, for the people in the street. Nice. So actually nice to that my auntie. Apart from the money he paid me, he gave a gift. Maybe that my auntie asked for extra something. But I'm just telling you this logic. So I say I'm going to increase the money. You understand me? But they begged me that time. The amount I wanted to collect, like, I reduced it by 500,000. Okay? I reduced it by 500,000. So, but the following year, he doesn't bother when I ask for the money. He just paid the amount he paid the last one. You understand me? He didn't forfeit the promise. But because now he's now spending three years in the house, or three years, three years now. And I said to him that, ah, do you want to pay this year? I'm not going to collect this one. No. Oh. He said, ah, again, please, this and that. I still collect another one. But this house, I'm believing, this house that I'm living, my current house now, they increase it. You understand me? They increase it. So, if I, even when I want to, I now said to him that I'm not going to collect that I collected money for next year from him. He said he's not going to pay the amount back. He begged me for, he just increased by 200, you know. After me, like 200, I mean, two years in the house. What I'm telling you is this, okay? The houses that they say cement is expensive now, it doesn't mean people should increase their rents like that. okay? And the cement that is expensive. There's something they can still do to the government because the cement is not being supplied by governments. Although they may be paying tax and some duty to government, percentage may be going to the government. But that's, that's like that, they should not kill Nigeria because of that. And even house now is not the priority that people are shouting for. We are talking about food. But I'm telling you also authoritatively that there is food, I mean, scarcity and expensive, I mean, increase of everything in other country as well. There's a lot of problem. Ah, snow If I own jáde ó own jábọ́ but mo ṣe open by ó So, or yẹn mi pé heavy. <laughs> So, like everything, every in every country now, things change. Okay? The only thing is that a lot of people have reserve And a lot of people consider themselves, they love each other. They share their passion on others, you know. That's why you see, in Canada, there are. will, if I'm at home right now, I'll show you a beans that I bought. We normally buy that beans for four ninety nine. It's now twelve thirteen dollar. In that shop, I got it for Akpa. Ibi tá a right máa ti rajà tó cheap You understand me? So things are very expensive. You understand? Hmm. So again is this. Now people's ethics are expensive in Nigeria as if they now want to compare Buhari's tenure to uh, President Bola Ahmed Tinubu's tenure. You cannot compare the two. A lot of atrocity was being committed in Buhari's tenure. That's why you are believing that a lot of people are enjoying. Those money that they are stealing, the stolen money, the money they embezzle, they share the money everywhere. So even when people are getting, they are sharing that, those money, And they are also sharing it to some certain people. The money like flowing. It's not the money from the government, but the money stolen and investments. And the way they mismanaged the, the fund. So the money was flowing to people. So those corruption and those things that are not like before, it's going to be making people to be shouting, oh, the economy is bad. Oh, everything is expensive. It was bad like last year. But people have a lot of money, stolen money to sustain themselves. You understand me? A lot of stolen money. Like they said, um, when the president got to the power now, some people who have been embezzling money, uh, like a lady was uh, also, is the, case is still in the with, with the uh, EFCC. It wasn't like that. Like that, that tenor, when you go to Abuja, when you go to Beragran, you find money. Every money, money in tenor of Buhari, money was the best embezzle um, money. Money was like, you know, that money that they were embezzled. A lot of people now get access to those money. Go to houses, you find out money. Tó bá délé individual. Wọ́n kó owó yẹn sílẹ̀ Big pé wọ́n to paper sílẹ̀ You understand me? So, it's not going to be like that. So people are going to cry. People are going to shout because to bá jẹ́ pé nísìnyí òun la ṣe ń sọ pé káwọn èèyàn tó bá ní they should try to to help people because when people are eating food that is free you don't actually know that it's expensive when people getting money easily you don't actually know that it's not easy to get money when people are doing fraud and time of maga ban ń they don't actually know that the maga also cry so all the damages all the problem that Nigeria be facing before the time òun ló ṣẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀ ó ti yé bẹ́ẹ̀ yẹn bí tó bá yẹ pé owó wà ń sìn tó yẹ pé àwọn èèyàn ń rí owó bọ́n ṣe ń rí tó yẹ pé wọ́n flow owó yẹn bọ́n ṣe ń pé owó they cannot share money on social media also like the way they are sharing it the money is no longer like available like before because all those roads the first subsidy the money that they getting that they if they borrow like ten billion let's example they will use one million for the subsidy they now use the remaining one and share it and when they share it They spend it, they use it for whatever they want. They share it to everybody. You understand me? They share it to some people. So it's now making people to feel that oh, there's money, that time is good, it's better than this. And again, all the fraudsters of Nigeria also, the one that are doing cyber fraud, they are being, most of them, they are being curbed. Okay? And when they get the money also, they go to the markets. They buy rice. Even after stealing, people stole money. They start doing charity. They buy food, a lot of food, and they start sharing it. So those people who are getting the money safe that time, that they are getting the free food, they are not going to shout too much because they are getting food. They don't know how much exactly they are buying it. But those who are getting to the market now, buying, you want to buy everything you are doing the shopping from head to toe by yourself, you know that it's not easy. All right? Huh. So, a lot of money that people are embezzled before relieving people now there is not going to be room for that so ó máa jẹ́ kí nǹkan dà pé ó le gan á fẹ́ tough bákan ṣótiyé and also they started from abroad you don't know that the way people in abroad also sharing money before it's not like that again it's not like that a lot of people want to jack back to abroad even when you are having hours apart from those who have been terminated and are not working a lot of when you are working a lot of people are writing they want to be working for the company every day They are getting a lot of employee every day. The work, maybe you are getting 40 hours before you. It's by first time you get 20 hours. You understand me? So people who eat and remain before you have excess. It's not like that again. The house also is expensive. The food also is not expensive. When you go to the shop, you are buying, you go to shop before, if I go to shop with $100, to God who made me, I will come with full turkey uh, carton Chicken, I don't like chicken too much, except like chicken. I bought, I would buy chicken because of my daughter, drumstick. We lot, a, a lot, of, a lot of it. Oh, I'll, I'll get goat meat, the rice. I'll get all the sauce. You understand me? I'll buy Maggie everything, epo, gbogbo, òróró, with that hundred dollar. If I want to buy it, if I want to make those shopping now, to God made me, you have four hundred dollar. That shopping that I normally pay hundred dollar before. I will have four hundred dollar before I could buy those things. Tí bá fẹ́ If I go to the market, if I spend two hundred, I will ask myself. When they go, to, if I go to the shop now, one day I bought something. They say it's one thirty. I said they should calculate it three times. That shop, they're looking at me. I said, please calculate it. I don't know what I bought. I said, it's not complete. Because this one is $2. This one is $5. You understand me? And it's one bag like this. And it's, you know, because Ninu Benye, I always boast that uh, when I go to that shop it sells it's, they are not expensive it's correct oh they count it three times I counted it also I was thinking that maybe they had something because even when life I mean the way life is hard when you go to some shop eh some shop they will quickly add something for themselves they done that before I saw that shop okay we are in Canada Quebec oh But I will not mention shop because I don't want to spoil the name of the shop. Because the person who owns the shop may not send them to do that. You know those starmen, those people working there. No, they had something. And I tell the person to recalculate. It's not yet, maybe about a year ago. I said you recalculate. He recalculate when it was, you know, we noticed that he put actually 20 something dollar. Maybe he need that thing for himself. He didn't give me, oh, but I'm just telling you. So, things are expensive. It's not a joke. Yeah, during December time, I think November, December, November, December, there was strike, teacher strike, the hospital strike. The teachers strike totally in Quebec. They strike because they said the money is not increasing and things are dear, expensive. They even parking, when you go to anywhere, when you want to park, before it was maybe $10, $8, they just put $2. And $2, you'll be thinking how much is $2. It's something. When you they increase this one by ten dollar, they increase one by eighty dollar. You are paying one thousand six before. They increase it by one seven. It's increasing. Things are not decreasing, and the salary is not increasing, and the hour is reducing, and money is not forthcoming, and there's no benefit like the other time when the the old world was having problem challenges, and they are sharing money. If you don't get enough that time, you get. You know, and things food are not so expensive that time. They will give you money. They sustain you with some money. The money you get like a month, you can get like 2,000 plus. Here, you are working, you cannot even get 1,000 plus. And the accommodation is getting higher. All right? So, it's everywhere. So, people in abroad also, eh? If things are not too expensive by your side, maybe you have been a long time in, um, you, you, be, you be staying long, you have been long in abroad, you have children, maybe your children, they start working now, and they are still sending assistance to you one way or the other. You have invested long time. That's what people are using now. Okay? Maybe they they have no too much responsibility. They have been working for a long time. And that's for another thing. You can get another benefit you can get in abroad. But in abroad too, there's no nyafu yakun like before. Okay? Like before, if you want to go to uh, what they call it, food bank, maybe for one month, they will tell you, some will tell you to pay $30. So we give you free of charge. These days now, what they are collecting for $20, they will tell you to bring $40. It's double. It's full bank, yo. They say it's free, but you pay token. They give you, but you know that definitely what all those things you are collecting, they are giving you is not it's going to be more than twenty dollar. Are you getting me? It's going to be more than what they are collecting from you. But before it was free, but now you pay token. You understand what I mean? There's nothing free these days. So Nigeria government, eh, the only thing they flop, táwọn Nigeria kan yìí ṣe this this time around, Oh no, ni wípé tí àwọn ará ìlú wọn ò báyìí tí ì oh, good old ò gbúdọ̀ sọ pé wọ́n Something lost tree. lustry bíi pé kán máa béèrè kán máa sọ project àmì gbogbo plan tó jẹ́ personality tiwọn you understand me because now by doing that wọ́n fẹ́ sọ pé àwọn lọ gbádùn ni àwọn ò lọ ready láti lọ serve country and that is what make our country to be also flopping at times àwọn tó bá wà ní power you are not going there to enjoy you you are going to serve the country although you get your salary you get some a lot of benefits but you got to work and you got to do something people have to you ó gbọ́dọ̀ ó dà pé tó bí money ọmọ ẹ ò gbọ́dọ̀ máa sunkún kí wọ́n máa jẹun àbí kó máa sọ pé mo fẹ́ lọ raṣọ náà o mo fẹ́ ra bàtà mo fẹ́ jáde náà tí bá dé màá gbọ́tọ̀ ọmọ yẹn yẹn lè sunkún kú ó lè kú sí ẹ lọ́rùn tó bá dẹ̀ kú ó máa blame ẹ sí pé you are irresponsible mother or father so if your people are hungry you first of all what you can do okay <laughs> and that's why we are telling the whole world telling the government i say go for the rich people wọ́n tún sọ ń sìn pé àwọn tó ń ṣiṣẹ́ ń bàǹkì àti gbogbo àwọn md wọ̀nyẹn náà because any fraud to bá ń Nigeria, even àwọn tó ń ṣe cyber at our fraudsters àbí oríṣiríṣi àwọn they come across the bankers àti àwọn managers without them Papa, even who are succeeding in their fraud if they don't know the bank people they cannot succeed so you can go to them also check the accounts because they are also part of the people who are causing a lot of problem in the system àwọn tó ṣe àwọn bank uh, eh, managers àwọn md yeah. They are causing a lot of problem as well. So good for them as well. Because at this junction, some people cannot just embezzle Nigeria money and sit down and say they want to be enjoying it and everybody be shouting. Even the people, the, gov the government, current government now, Mori Kiloruko, Ọlọ́pàá, IGP, NC. I saw a video yesterday, two days ago. I see yesterday. I saw that video. Gbogbo When he came, I don't, he was young, No, he, all the beard was black. All his beard was black. These days, I saw him yesterday. Everywhere was white. So to tell you that in our government, there is power that Akoyi stress. Akoyi stress in the system. So, and some people who have the money now, they will be happy just to be spending the money oppressing systematically also. They may not even oppress, but wọ́n máa gbádùn owó yẹn pé ẹ máa lọ jẹyà. Àwa kan àwa kan ti kówó lọ. <laughs> stress. Wọ́n la ṣe sọ fún àwọn ìjọba náà try kẹ́ lé wọn pursue them, overtake and recover by whatever they are stolen from the system. Okay? Ohun Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fún Dáfídì. Ìgbà kan kọ́kọ́ ń ko, wọ́n ń wò, Dáfídì Ọlọ́run sọ pé dúró, duro. Mighty. But ńgbà tó di pé wọ́n nídìí Dáfídì ẹ̀gán máa need Dáfídì gan máa nídìí àwọn kìnìún yẹn. Ọlọ́run àti oúnjẹ gbera báyìí, ọmọ gbera. pursue, overtake and recover back whatever they have stolen from you. That's whatever they are stolen from the system. It will help the system. So ẹnìkan ò lè máa sunkún kẹ́nìkan máa ṣe kíni kẹ́nìkan máa gbádùn ẹnìkan ò lè máa pariwo oúnjẹ káwọn kan dẹ̀ máa dóúnjẹ nù nínú ilé wọn ó ti yẹn mẹ́yẹn but I want to tell you kò sí there is no rich man in Nigeria without embezzling one thing doing bad thing or one bad thing or the other in our system so àná dẹ̀ ti débi tó lóògùn ti gbé ń sábàá oníkálukú máa da sọ́tún máa da sósì ni ó ti yẹn mẹ́yẹn so tí ò bá sí náà bíbélì sọ pé béèrè a ó fi fún ọ so tó bá dẹ̀ tí wọn á fi fún ọ lọ́wọ́ àwọn tó ti kó pamọ́ àti ló ti tó ti jẹ níjẹkújẹ tó ti jẹ gbúdú jẹra ó ní béèrè a ó fún ọ kankun ẹ ó rí gbà yẹn mi pé tẹ bá jáwọ́ lẹ́kùn lọ bá wọn lé gan kò sí nǹkan tó burú mẹ ìyẹn efcc tí ẹ bá pè wọn tẹ yẹ tí wọn ti sàn bá sọmọ mo tẹ sí ń gbọ́ oríṣiríṣi ní ìsàn sọ pé ń jáde wípé nísìn wọn fẹ́ prove àwọn tó lọ nísìn tó ṣẹ̀ṣẹ̀ ó ti yé bẹyẹn it's going to be good anybody ṣó ti yé bẹyẹn so because nǹkan tí nàìjíríà need ní sí tóbi dà pé gbogbo ẹ bad bad bad ó náà ní owó ó ti yé bẹyẹn and when you stop borrowing ẹ eh? ó tún lè make sure pé owó yẹn pàápàá ó tún lè jẹ́ kí ó tún ní value púpọ̀ so níta gangan ó wà nínú system wa because àwọn èèyàn kan gbé dání o ìrandíran wọn owó tó sì wà ńlẹ̀ wọn ò lè ná tán ó ti yẹ yín so ẹ pursue and overtake and ìjọba nàìjíríà ìjọba Bọ́lá Ahmed Tinubu president Bọ́lá Ahmed Tinubu is still a to me o wọn bad because mo rí pé wọ́n fight seriously to curb corruption to go after the fraudsters to go after the killers also oríṣiríṣi àtàwọn ọlọ́pàá tí wọ́n ń ṣiṣẹ́ àwọn dẹ̀ máa dàbí ìpolè torí gbogbo àwọn olè wọ̀nyí náà ẹni tó lọ ń rọ̀bù tọ́lọ́pàá dí lọ́wọ́ pé you cannot rob again o anywhere you go you kidnap you cannot kidnap again o we go carry you go finish you up ṣèbí náà bá lọ kidnap tẹ́lẹ̀ wọ́n á jáde wọ́n á bẹ̀rẹ̀ sí náwó yẹn náà bùgàbùgà wọ́n á fún obìnrin àtọkùnrin àbí àwọn ẹbí àtara wọn tó bá wà lẹ́gbẹ̀ẹ́ wọn wọn ò ní mọ̀ bá tiẹ̀ máa million wọ́n á rà á because owó kidnapping ni àwọn tó ṣe cyber fraud náà ohun tó gbọ́n jì náà ni kò ní kàn wọ́n nítorí pé wọ́n ti ṣe ọ̀nà mọ́ gbogbo àwọn olè àwọn olè náà máa protest torí wọ́n wà náà àwọn tó ń protest lórí social media wọn kàn ní sọ pé kàn jáde pé àwọn group of olè lélẹ́yìí o àwọn gbọ́mọgbọ́mọ lélẹ́yìí o àwọn apàyàntà lélẹ́yìí o torí ìjọba sọ pé no to gbogbo òṣì yẹn bullshit yẹn àwọn tó ń pàyàntà no to them àwọn tó ń ṣe fúlárà no to them àwọn fúrọ́sà tó ń ja òyìnbó lórí tó ń ja system lórí no to them àwọn tó máa ń gbowó starting tó máa ń gbà tó máa ń ya tó máa ń kó sápò ara wọn tó máa náwó wọn ní no to them so ara máa àwọn èèyàn gbogbo wọn ló máa jáde fún protest wọn máa pariwo the country is hard we are not telling you that it's not hard it's not sweet yes too everybody tó ń ta báṣà he doesn't have mercy he doesn't have pity on people he doesn't kiri kan yeah when i cry pé nǹkan wọn it wasn't like that again things are a joke ẹ̀yin tẹ́ bá wà ń lo ìbò tó bá jẹ́ kán máa fún yín ládé wèrè kan kán máa gbowó yín sọnù ní àwọn orílẹ̀-èdè kan kán máa ní ẹlẹ́gbòye ẹlẹ́gbòye kí ló fẹ́ gbàgbó oyè yẹn wọ́n kàn máa tún fi oyè yẹn máa gbowó sọnù lọ́wọ́ ẹ̀ wọ́n á tún fi ẹ́ńtà gbogbo àwọn ọmọ ẹ̀ bá yá àwọn ọmọ ẹ̀ jẹ́ tó ti ń tònú ayé ẹ̀ á tún skátà tó bá yá hmm. ẹ̀yin tẹ́ ló ń gboyè wèrè láti orílẹ̀-èdè nàìjíríà náà tẹ́ máa ní ẹ ti wà ní London ẹ wà lamẹ́ríkà ẹ wà níbìkan àwọn Canada ò tiẹ̀ ń gboyè orí burúkú ná ṣàṣà lọ́yẹ tó máa ń gboyè ní Canada mọ́nà ti ráyè orí burúkú àwọn ará Amẹ́ríkà máa ń gbà bọ̀ Canada yìí <laughs> wọ́n tiẹ̀ ti wá ìsìnkọjá rádaràda ṣé ìwọ tó ti yòlú máa sọ pé ó fẹ́ gboyè ojú wọn ti go àjàjà nílùú kùbẹ́ẹ̀kì ojú wọn ti go tó bá lọ gbowó kan báyìí kan tẹ̀ ra fóònù lásán ló fẹ́ sẹ́ndẹ̀ sílé wo wọ́n lè tòtòrí ẹ̀ máa fọ̀ ẹ̀ kì í ṣe èmi nìkan náà ṣe fún tó bá wọ́n monitor everybody ni mo gbọ́ story ẹ̀ nìkan bó ṣe dé sí Canada ó lóun student ló pera ẹ o ó lóun fẹ́ ṣe student ló bá gba visa wọlé ó wá débẹ̀ ó lóun ò lọ sí school mọ́ ló bá ó bá bẹ̀rẹ̀ sí lọ ṣiṣẹ́ ń fátìrì ó légungun wà àkóyí àkóyí kárúfin ló bá légungun wà ló bá lọ sí ẹ kí lorúkọ ẹ fátìrì ló bá bẹ̀rẹ̀ sí lọ ṣiṣẹ́ gbà tó máa lọ ṣiṣẹ́ ń fátìrì ló bá ra fóònù owó dé yẹ tó bá ṣiṣẹ́ ń fátìrì tó dẹ̀ ń tó wà nínú ilé tẹ wà nínú ilé tẹ scott tẹ dáwọ́ one fifty dollar tẹ fi ń sanwó ilé ìwà arówó kójọ ó ti yé bẹ́yẹn ẹ̀ẹ́ so oníkálukú ló wà ń lo òyìnbó bọ̀ tí róòlù ìlú òyìnbó tó oníkálukú bá wà ó yàtọ̀ síra wọn ó ṣàlọ́ra fóònù nígbà tó máa kọ́kọ́ rówó ó bá ra fóònù rọ ó tún wá lọ ra latest phone ó tún ra iphone sí ló bá sẹ́ndẹ̀ sí nàìjíríà fún àwọn ẹbí ẹ̀ àwọn ẹbí ẹ̀ àtàrà ẹ̀ tó wà lóko ṣó ti yé yín bẹ́yẹn kò mọ̀ pé gbogbo tóun ṣe wà nú rẹ́kọ́ọ̀dù ó ní problem ó ti yé yín ó ní problem ó ra fóònù wọ́n wá wí pé òkè olórí burúkú nìwọ ìwọ wá sí Canada ó ló fẹ́ lọ school a fún ẹ ń visa àròpó ìfẹ́ lọ school tòótọ́ ó tún wá débí torí pé a fún ẹ ní pé àṣẹ student a fún ẹ ní work permit ó wá gba work permit yẹn tán ó wá lọ ń ṣiṣẹ́ ó wá lọ ń ná owó wá lọ ń ra fóònù iphone ó wá lọ ń sẹ̀dẹ̀ sílé táwọn ọmọ canada gan wọn kú bẹ́ẹ̀ wọn ò ra latest phone nígbà míì àwọn tó ń ṣiṣẹ́ lójú méjèèjì ìwọ wá sẹ̀dẹ̀ sí àwọn bàbá àti ìyá ẹ̀ tó wà lóko ìwọ wá fẹ́ máa pe àwa ní ọ̀dẹ̀ nílùú canada ń bí ó mọ̀ pé tó bá ti gbowó canada you have to service canada tó bá ó wọn bí ẹni kó má service canada wọn bá torí ẹ̀ tó bá kọ́kọ́ dé wọn ní go to service canada tó bá fẹ́ gba kíní kan wọn ní go to service canada tó bá fẹ́ gba passport go to service Canada tó bá tún fẹ́ ṣe kíní kan fẹ́ fẹ́ ṣe pinga and go to service Canada you got to get the money service Canada first and if you have it here you want to invest àbí o fẹ́ lọ sí school gbà tó kọ́kọ́ rówó kí ló tó lọ sanwó school kó padà sí school yẹn á fún ẹ ní opportunity yẹn wà lọ ra iPhone ò lọ ń send ẹ̀ sílé ò tún ra àwìn ó tún wà lọ ra káàṣì ó ní problem o so everybody gbogbo ọ̀bọ náà ló ti wọ́n ti wọ́n suit ó ti yẹ yín mẹ́yẹn everybody ti wise up ó ti yé nàìjíríà wọ́n máa pariwo nígbà tí ń sọ pé nǹkan máa lé nǹkan máa lè kì í ṣe àlàálà ńlá ìmí ọlọ́run ti fi wọn ẹ̀mí before the time last year kan tó parí election nígbà tán ti wà nínú tán ìwà kọ̀tọ̀ ọlọ́run sọ pé mo rí eṣinṣin tó kù orílẹ̀ nàìjíríà ni o ìyẹn mi pé ìyàn máa mú àwọn èèyàn wọn fẹ́ lè ṣa oúnjẹ jẹ lórí àtọ̀ǹgbà mi ọlọ́run ò ní ṣe tiwa bẹ́ẹ̀ we pray against it o poverty máa wà ńlẹ̀ mo sọ ní last year ṣó ti yẹ yín mẹ́rin but kò ṣe nǹkan tó máa fà á òun náà lásọ wọ́n máa dínà mọ́ gbogbo corruption wọ́n máa dí ọ̀nà mọ́ gbogbo fraud àwọn tó ń pààyàn tàwọn gbọ́mọgbọ́mọ àwọn kidnappers àwọn tí àwọn terrorists ò jẹ́ pé wọ́n lọ attack ibìkan náà tó wọ́n máa kó resources ibẹ̀ all those things tó bá máa ṣe gbogbo ìlú máa kọ́kọ́ kan because gbogbo owó táwọn èèyàn kọ́kọ́ ní unlawfully ní ọ̀nà tí ò da tí wọ́n ná ní anyhow gbogbo ẹ̀ ní wọ́n kọ́kọ́ fẹ́ dí gbogbo náà ló máa jáde ló máa jà poró okú gbogbo àwọn èèyàn tí àti tó ń jalè tí ó da àti tí ò da ni wọ́n máa japoró ikú pé ìlú ò da àwọn tí ó dẹ̀ ń jalè náà wọ́n láwọn tó ń jẹ lábẹ́ wọn bẹ́ẹ̀ ni mo sọ fún yín gbogbo àwọn tó ń ṣiṣẹ́ burúkú àti fraudsters o àti gbọ́mọgbọ́mọ o àti terrorist gbogbo wọn anybody that is getting money unlawfully way they have people eating under their table that they are feeding some will come out they will be doing charity kwakwa owó tó gbé owó olè ni owó nàìjíríà kan tó ló ń divert lọ́bì kan àti gbogbo àwọn tó bá ń ṣe burúdi ṣe tó ń ṣe gbogbo note wa bí ò ṣe dára ó máa affect gbogbo àwọn tó bá dẹ̀ ti affect wọ́n máa pariwo so home is not built in a day we are not telling you that ẹ gbọ́ o ẹ lọ máa ṣe nǹkan burúkú àbí kí wọ́n febi pa yín o but change change tí Buhari béèrè ńgbà yẹn kò ń ṣe ìgbà yẹn o ó ṣe dé báyìí ni torí wọ́n fẹ́ ní kí wọ́n ṣèǹjì nǹkan tí wọ́n actually tí president Bola Ahmed Tinubu tó torí sọ pé wọ́n nominate Buhari gbà iná pẹ̀lú kán lè ṣèǹjì wọ́n yọ máa lọ fún eh, kí lóru corruption yẹn bàbá náà débẹ̀ <laughs> bàbá náà corrupt ó ti yé òun náà ṣe lè rí signation wọn torí bàbá máa ń sáyìn owó ẹni à òun náà ṣe rí signation bàbá ah, akáyémúyà àwọn tó fi bàbá gan fraud àwa kékeré tó máa gbé picture bàbá àwọn ọmọ tó wà lẹ́gbẹ̀ẹ́ bàbá gbogbo àwọn ọmọ bàbá àwọn ọmọ ọmọ ọmọ ẹ̀gbọ́n bàbá ọmọ àbúrò bàbá tó ń gbé lọ́dọ̀ bàbá tó lọ yẹn gbogbo pátá ó ti yẹ yín mẹ́yẹn so àwọn change tó ń kọ́ ṣe nígbà wọn ò òun náà ṣẹ̀ṣẹ̀ dé láti wá ṣe fúnra wọn báyìí o so fast your seat belt ò ń gbọ́ fast your seat belt ó ṣe ẹ̀fẹ́ bẹ̀rẹ̀ ní ó ti yẹ yín mẹ́yẹn wọ́n máa san sálárì but ìlú tó bá ti fẹ́ fight corruption tó fẹ́ kí problem àti gbogbo òṣì kó reduce they going to cry tó in crying. they are telling you to now start to live according to whatever comes to you. kíní ni nísìnyí báyìí mi kì í ra ọlọ́run gbọ́ tí ọjọ́ ìmọ̀ mi bonnet máa lọ sọ ma níṣẹ́ rí mi oúnjẹ sílé owó tí n bá ní mo máa ń save ẹ̀ kí n bá lè rí sanwó lé ni ṣe rí wèrè snow yìí bí mo ṣe bẹ̀rẹ̀ ń si sí ló bẹ̀rẹ̀ o ṣe rí ṣe rí mo ṣe bẹ̀rẹ̀ ń sì sí ló bẹ̀rẹ̀ o ṣe rí bó ti ṣé wọn máa léèyàn kó má rówó lé san kó lọ sùn bẹ̀yẹn ṣé kò ní gan kílẹ̀ tó mọ́ ṣé kò ní kú mi ì ra oúnjẹ ọmọ mi náà máa dẹni tó bá dé skul yá tètè jẹun ọjọ́ tó bá dẹ̀ ṣe já àwọn akúkú ń gbàgbé wọ́n ti sọ fún wa ẹ mọ̀ pé àwọn nàìjíríà náà àwẹ̀ ti bẹ̀rẹ̀ wọ́n máa fi àwẹ̀ kọ́ wa ní orílẹ̀-èdè nàìjíríà àti christian àti muslim we know how to fast ó ti yẹ mí ní pẹ́kẹ́ máa gbàwẹ̀ láìsí oúnjẹ o wọ́n gbogbo ẹ̀ láti gbà rí àwẹ̀ ká àgbà láìsí oúnjẹ àwẹ̀ ká àgbà tá àmọ́jọ́ tá máa bírèkì àwẹ̀ kó gbàwẹ̀ tán kó wọ́jọ́ to bá máa jàjọ̀ lóúnjẹ break kó wá máa pọ̀ ẹ̀jẹ̀ àwẹ̀ àwẹ̀ bẹ́ẹ̀ yẹn God bless me and you kọ́lọ̀ kó bá wa sọ ìlú Nàìjíríà àti orílẹ̀-èdè táwa náà wà kó bá wa sọ di ẹ̀rọ̀ kó má fara ni wá tìlú bá le koko kó jẹ́ kárí tiwa ṣe kàró oúnjẹ jẹ kárí lé gbé kàráṣọ wọ̀ káwọn ọmọ wa rí ṣe náà ò ti yé so àṣẹ pé kán fara ni wọ́n ní orílẹ̀-èdè Nàìjíríà but orílẹ̀-èdè kan ò lè máa gbénú ẹ̀ṣẹ̀ ká ní kórè ọ̀fẹ́ máa pọ̀ sí kán máa ṣe olè kán máa wà burúkú bẹ́yẹn kan sọ pé inú ẹ̀ náà ti ń ṣe inú ẹ̀ náà ti ń ṣe kan kan wá ní pé kan ṣàmà ṣe bẹ́ẹ̀ nítorí pé kan bá lè jẹun no kan máa ba yí àwọn ẹlòmíì jẹ kan bá lè jẹun kan máa pa àwọn ẹlòmíì lẹ́kún kò ní lè apùn so bàbá ìjọba yẹn sì ń ṣe dáadáa ti yẹ yín ẹ fọkàn balẹ̀ hmm. bó ṣe lé ń bẹ̀ yẹn ó lé ń bí náà ẹ gbogbo nǹkan máa sọ pé bẹ́ẹ̀ sì dáa tó bá ti ẹ̀jẹ̀ kó rí seven dollar Abi owó tèmi bá sọ pé mo rí mi sẹ̀ tẹ́ ẹ̀ máa sọ pé to bá ti rí yẹn kò yóò lè má tó ẹ náà tí n bá san gbogbo bíìlì tó ń lọ bí two thousand plus lóṣooṣù wọ́n máa ṣe pé that's almost three point something million Nigeria <laughs> but mi gbọ́dọ̀ má kó sílẹ̀ mi tí wọ́n bá ṣe pé tó tó gbó jẹ́ three point something million ṣé tí n bá kó òbí ṣe mo máa rí ni ṣe mo máa rí ṣe bí tó pé mo wà ní sísẹ̀mù náà máa tẹ́jọ́ ní tere èdè tere mo lọ ṣe iṣẹ́ eighty dollar kiri kan dollar òtútù kó sí mi lágbárí ṣe lórí ń fọ́ mi ọmọ mi náà ṣe ṣe ni mú ẹ̀rọ kò í sí o everywhere ni ò ti í sí ṣó ti yé ẹ máa máa bìlí pé ìlú òyìnbó ó a sọ pé kò dáa níbi ìbàjú pọ̀tì home is not building a day o <laughs> the rich also cry o. Oh. The people in the system here also they are crying every day. Oh, why is he putting they putting money? Why is this one? One sorrow, but Oyibo, you know, Oyibo people, they don't shout. They will be when even when they are expressing their feelings, their voice is just like normal thing. But when we are angry or we want to express our feeling, our voice go up. You know that we have a thunder voice. You understand me? So the rich also cry. People also complain. The rich also complaining. All right? Ẹ̀yin ìjọba Nàìjíríà, ẹ tún bá wa béèrè lọ́wọ́ àwọn MD gbogbo àwọn Nàìjíríà MD wọ̀nyẹn. O ti yẹn mẹ́ẹ̀ gbogbo disaster economic disaster ìwọ̀n náà àwọn náà mọ̀ ń pa ẹ̀. Ti yẹn wọ́n ní kẹ́ bá wa béèrè lọ́wọ́ wọn. Mo ń pa àwọn náà máa bínú. Gbogbo àwọn tá a ti sọ pé kó máa bá wa béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ má bínú ṣe ti gbọ́. Ẹ lè kó nǹkan sọ́wọ́ kẹ́bi máa pa àwọn ẹlòmíì. Afẹ́dà bíi lóyìnbó ẹjọ́ bọ́n ṣe ń ṣe lóyìnbó náà nìyẹn. Gbọ́dọ̀ lówó kọjá iṣẹ́ tó ń ṣe tó bá lówó kọjá owó tó gbà lọ́dọ̀ ìjọba àti iṣẹ́ tó ṣe wọ́n máa béèrè nílùú òyìnbó pé how did you get it tó bá ní tó bá san two thousand fún ẹ tó bá dédé wọ́n dédé rí hundred thousand lákàntì wọn ni how did you get this money so wọ́n máa ń béèrè torí a fẹ́ kí nàìjíríà náà dàbí ìlú ìgbà bẹ́ẹ̀ kọ́ isn't it ẹ bá wa tún gò fún àwọn yẹn ẹ̀yin tá a bá dárúkọ ẹ má bínú pé a dárúkọ yín ó dàbí pé ṣe là ń expose yín ẹ má bínú ṣe gbọ́ any wonderful day. Mm jẹ́mọ̀ ẹni wonderful day ẹ ṣe tẹ́ bá ti wẹ́ jẹ́ kí wọ́n gbà ó oh, you are looking gorgeous like this this morning i'm looking gorgeous pẹ̀lú aṣọ súùtù tí mo àmì tí mo wọ̀ yìí okay thank you thank you mm. ẹ ṣe gan ni mi ṣe mo ṣe rí ni i'm looking gorgeous ẹ ṣe ìyẹn bó ṣe jẹ́ ẹ rí i pé ní ìlú Canada gan wọn ò gbúdọ̀ ṣe birthday báwo <laughs> ò gbúdọ̀ ṣe <laughs> Oh, gbúdọ̀ lo makeup jù gan lo lipstick wàá máa change lipstick àti pé kinní hmm. àwọn tó ṣe lipstick wọn ò tọ́ sójú wọn ìwà máa ṣe yàfùkún ah, níbi tí eh, eh, ó ti òkò yìí sí o níbi tí wọ́n ti ń fi nọ́mọ́ àwọn àwọn olórí orílẹ̀-èdè pé wọ́n wọ́n lọ wọn ò gbúdọ̀ lọ fọ́lidé wọn ò gbúdọ̀ lọ wọ́n ná seven thousand wọ́n ná twenty thousand wọ́n ná thirty thousand wọ́n máa ṣàlàyé bó ti rí bó ti ń ṣe nìyẹn nílùú òyìnbó tẹ́ bá ti fi ayé ìlú òyìnbó mo ṣe ń ṣe lo ìbò náà gbúdọ̀ investigate every rich people in Nigeria ẹ ṣe ìjọba president Bola Ahmed Tinubu ọlọ́run abámẹ́ràn wọ̀nyẹn lọ́wọ́ á fún yín ní ọgbọ́n ìmọ̀ àti òye oúnjẹ tó wọ́n yẹn àwọn tó ń kó oúnjẹ wọlé ẹ sọ fún wọn pé tí wọn ò bá ti jẹ́ kó oúnjẹ yẹn wálẹ̀ ẹ máa jẹ́ kí kí la máa ṣe sí náà tó bá ní kí àwọn èèyàn máa kó oúnjẹ torí ẹ bóyá kẹ́ ẹ assign àwọn rice àwọn oúnjẹ tó jẹ́ ti kọ̀mọ́nà tó wọ́n yẹn bóyá kí ìjọba fúnra wọn máa kó wọlé so ṣe mọ̀ pé tí ìjọba bá ti ń kó wọlé wọ́n lè máa subsidize ẹ̀ fún ṣé bẹ́ẹ̀ ni ṣé òyìnbó yẹn correct yẹn wọ́n máa subsidize ẹ̀ fún àwọn mẹ̀kúnnù á lè tí àwọn tó ń kó wọlé bá ti fowó púpọ̀ sí tán ní economy bad bóyá kẹ́ máa kúkú instead of máa kéèyàn máa yáwó kẹ́ máa kúkú yá ráìsì indomie àti ẹ̀ yá gàrí nílùú òyìnbó àti àwọn òróró àwọn nǹkan tó máa ń yá òróró gan kò yẹ kó máa yá wọlé ní nàìjíríà yẹn because ẹni gbogbo tó fi ń ṣe òróró àgbàdo àwọn òróró wọn fi ń ṣe òróró ara ẹ kí lorúkọ ẹ hmm, ẹ̀pà gbogbo those nuts they have it in Nigeria ẹ máa yára ìsìwọlé kẹ jẹ́ kó kúrò lọ́wọ́ ẹnìkan tó bá ti tí competition bá wà lórí àwọn ọjà tó wọ́n wọ̀nyẹn náà ó ti yẹ yín tíjọba bá dá sí oúnjẹ máa wálẹ̀ ó ti yẹ yín because tí wọ́n bá fẹ́ bá ìjọba jà àwọn mẹ̀kúnnù tí òòrùn jẹjẹ tán máa ń fún lóúnjẹ lára corruption tó bá ṣe yẹn àwọn náà máa kọ́kọ́ lò síta tẹ́yìn kúrú ara yín tẹ́ bá kúkú géènì gbogbo àwọn tí wọ́n bá ń géènì táwọn rò pé àwọn fẹ́ lò yẹn ẹ yò wọn ní anybody support wọn àwọn kan tí wọ́n wá fẹ́ lò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n ṣẹ̀ wá rí wọn bíi pé ẹ̀ sọ ẹ̀yìn gangan lè kà wọ́n ṣẹ̀ wá rí wọn ẹ ti understand hmm. kí wọ́n pín ráìsì kán jẹ́ kí ráìsì yẹn àwọn tó ń kó kó pọ̀ wọlé ti yẹyìn ẹ gba àwọn ọmọ ìlú àtàwọn èèyàn tó máa ń fún lóúnjẹ yẹn táwọn ò dẹ̀ náìsì sí wọn táwọn ò dẹ̀ mọ̀ pé àwọn gọ́gọ́ lọ ta orílẹ̀-èdè because àwa many of us nígbà míì tá a bá ń fight àwọn èèyàn à nímọ̀ táwa gangan à á fight wrong person nígbà míì so wọn ò nímọ̀ pé àwọn gangan lọ̀tá àwọn àwọn tó ń ràn wọ́n ń ṣẹ̀yìn pọ̀ òun gan lọ̀tá àwọn ti yé ìyẹn bó ṣe jẹ́ so ẹ bá wa socialize rice irú rice bẹ́ẹ̀ yẹn means àwọn indomie àwọn spaghetti àwọn òróró yẹn wọ́n ń ṣe wọ́n lè máa ṣe nàìjíríà ọlọ́run gbọ́ gbogbo state nàìjíríà ló ní ẹ̀pà ó ti yé yín kò ń ṣe dandan ní apple ó ti yé yín mẹ́yẹn àwọn tí ò bá jẹ ẹja gbálùmọ̀ àwọn ẹ ti wọn ti sáà mẹ́yẹn àwọn kan wà nígbà tí èmi máa ń láìkí fúrúùtù gan àtàwọn oúnjẹ kan ti máa ń láìpá tí ò bá ti sáyé ẹ̀ báyìí máa nì ah. ìgbà míì báyìí tá a bá mu gàrí nínú òtútù a máa mu gàrí á dẹ̀ dùn dáadáa màá tún gbàdúrà sí ọlọ́run má jò há mi lọ má jẹ́ kí n ní kóòdù pẹ̀lú gàrí tí mo fẹ́ mu mi ní fomi bí ní blọọkù sí omi inú táàpù máa fi mú máa mú kò ní síyà á dùn á tó bá ń jẹ yán lẹ́ẹ̀mejì lójúmọ́ tí ò bá sí ṣùn sí jámálà àbí kó o manage kó o jẹ̀bà tó bá sẹ pé tó bá jẹ ó máa ń gbẹ lọ́fun má jẹ púpọ̀ jẹ kékeré ṣó ti yé ìyẹn bó ṣe jẹ́ so èèyàn máa ń gbà lèmi náà mo learn a lot of things o láti gbà tí owó tó dàgbé oscars mo learn a lot of things torí mi like travelling gan ọ̀tá mi àkàìmọye àwọn plane tó ti crash nígbà tá a ti tá a ti travel àkàìmọye àwọn tó ti kú tó ti travel so ọlọ́run á máa ṣe nǹkan mí gbà mí búburú la máa rò but at the end of every time a rí péré ló máa já sí tí n bá wà ní nàìjíríà náà ti máa sọ pé mo máa ń láàkì kan máa ṣe kán máa ṣiṣẹ́ fún mi by this time eh eh to understand èèyàn lè má tiẹ̀ lè gbọ́wọ́ kó má lè gbẹ́sẹ̀ mọ́ nítorí pé ó ṣe àwọn oúnjẹ everything fún o le má mo ìyá ayé ọlọ́run gan tó bá kàn sí bó ṣe ń lọ ni ó ti yé so tó bá ti dé dábá lára kò yẹrí ó dé bá gbèrò kò yẹrí ó ti dé bọ̀rọ̀ gún nìyẹn o nílùú òyìnbó ń bí tán bá sọ fún mi pé ọrọ̀rùn irọ́ ni wọ́n pa irọ́ bàbá ńlá rọ́ nígbà tá a ṣẹ̀dé yẹn oríṣiríṣi orí tó bá ti gun orí gúgù báyìí tó ba. ti lọ bí iṣẹ́ ń kiri hàn aláwàǹsì orí èyí tí ò ṣe báyìí kò sí gbogbo ẹ̀ mọ́ wọ́n reduce gbogbo ẹ̀ ni tó bá ní wọ́n fẹ́ sọ sí àwọn fẹ́ fún ẹ ní ilé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá dé ọdún kan tó bá ti apply fún ilé wàá rí ọdún mẹ́ta ọdún mẹ́rin náà ń fún wọn sí pé kó tó lè rí ilé ìjọba kò ṣe pé wọ́n fẹ́ fún ẹ lọ́fẹ̀ẹ́ tó máa sanwó díẹ̀ tí ò ní pọ̀ ó ti yé so gbogbo nǹkan ló wọ́n everywhere ló le ó ti yé everywhere ló le ẹni bá sọ bẹ́ẹ̀ fún ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn kan wà ní London tó yẹ pé tó bá wọṣọ lọ́jọ́ kan wọn ò ní wọ̀ mọ́ nísìnyí tó bá bí wọn re wọ́n wọṣọ wo à ń wọṣọ twenty times má wọ báwo gbolo ti fẹ kò sáyè fún bàkà máa wẹsítà kò sí ó ti yé bẹ́ẹ̀ yẹn so bọ̀ tẹ́ bá ti wá rí tẹ́ bá ti kọ́kọ́ manage ara wa pẹ̀lú pé a ti ń rí owó tá à a máa manage ó ti yé bẹ́ẹ̀ yẹn owó tá à ń rí lélẹ̀ ó ti mọ̀ pé ìwọ tó ń ṣe fraud ó ti wá wí pé iṣẹ́ kápẹ́ńtà yìí ló máa kọjú mọ́ bó dẹ̀ jẹ́ wẹ́dà bó jẹ́ goldsmith ló ń ṣe tó máa wọn fọ jewelries bó jẹ́ iṣẹ́ ẹfọsẹ̀fọsẹ̀ anything tó bá wù kó jà bí irun dídì ló ń ó ti mọ̀ pé òkè o twenty thousand ló ń pa lọ́sẹ̀ o orí ẹ̀ ló máa bẹ́ẹ̀sì living ẹ̀ sì kì í ṣe pé wàá máa retí pé ó máa fraud àǹtí tó wà mẹ́yìn àbóyìnbó kan ó máa gbowó lọ́wọ́ o ó máa gba mọ́lẹ̀ wàá ti wò pé kò sí yẹn mọ́ ìgboro le tó bá dẹ̀ fẹ́ risk ẹ̀ tó mọ̀ pé òkè tó bá gbà tó jẹ́ díẹ̀ wàá sáré lọ ṣẹ̀wọ̀n díẹ̀ ó ti yé kò ní sí problem pẹ̀lú yẹn ṣùgbọ́n tó bá jẹ́ pé o ò fẹ́ lọ ẹ̀wọ̀n náà o dẹ̀ fẹ́ kọ́ńfọ̀ gbó nǹkan tó ti ṣe tẹ́lẹ̀ torí tó bá ṣe mọ́ ó bọ́ síbi kan máa tẹ́lẹ̀ wọ́n lè má lè track back ní tó ti ṣẹlẹ̀ ó ti yé but nísinsìnyí track wà ó ti yé bẹ́ẹ̀ yẹn cut your code according to aṣọ tó bá rà àti aṣọ tó bá nílé bye bye. báyìí báyìí báyìí ó ti yé a máa ń kó oúnjẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ti jílẹ̀ every week I must go for shopping because it's a normal thing ó bá ti Friday we must go for shopping kò ṣe bẹ́ẹ̀ ń sìn ọjọ́ tó bá wà ló máa lọ tó máa díẹ̀ tó fẹ́ rà ó máa lọ rà á ni ó you must go after two two weeks you go and do your kìnnì even your leg is dirty it's not dirty go and do it kò rí bẹ́ẹ̀ ń sí o ó ti yé gbogbo ẹ̀ pátá mo ra nǹkan tó ń fi fọ ẹsẹ̀ mo ní ọmọ mi bá ń gbé ẹsẹ̀ mi èmi náà gbó tiẹ̀ fún ẹ a máa ṣe pẹnikẹ́ a máa ṣe manikẹ́ fún wa fúnra wa gbogbo nǹkan lèèyàn ṣàì láti ṣe fúnra ẹ̀ ń to cut your cord according to your size because we want to do things right and you don't want to you don't want to be oh fẹ́ kọ́kàn ẹ̀ máa wà lókè lójoojúmọ́ ẹ ó ti jẹun tó ìwé làbúrò jẹun tó kó wá lápá tẹ́ńsọ̀n ìwé làbúrò jẹun kí àyẹ̀ máa já pàpàpà ọlọ́pàá ń bọ̀ kìnnì kan bọ̀ efcc ń bọ̀ kìnnì kan máa ṣe kìnnì kan máa ṣe òkèlè gbígbẹ to ń ta láfíà ó sàn ju ilé tó kún fún ẹran tó ń ti jà lọ o a word is enough for the wise ìjọba yẹn kò tí ì bad but torí pé kò ní sí àyè púpọ̀ fún corruption àti olè àti wà burúkú ìnira ti wà fáwọn ìkà ìnira wà fún wọn so they will be touting. yéé yéé yéé ìlú lé o Bayelsa is crying ẹ̀pẹ́ gan mo tún wo fídíò kan wọ́n ní àwọn Bayelsa is angry o náà mo ní ẹ̀pẹ́ gan wọ́n ń bínú pé Bayelsa nìkan ló lépo ni ẹ̀pẹ́ gan àwọn ẹ̀pẹ́ gan omi epo wọn ti omi wọn ti ń bàjẹ́ ti pé gbogbo wọn ló ń bínú gbogbo oníkálukú máa fọwọ́ wọ́nú ni àgbà tí òbínú lọmọ ẹ̀ ń pọ̀ jọjọ́ bó la fẹ́ lọ àwa tá a wà mí kan máa sọ pé tí ọba wọ ẹjẹ máa lọ lúwa o mo fẹ́ lọ kiri kan o mo fẹ́ lọ gbá mo fẹ́ là o ẹ̀rọ pọ́ìsì ni wọ́n kàn nígbà míì kan wọ́n kàn fẹ́ kémi náà máa ṣàlàyé torí pé là ń blọ́ọ̀gì ń bí má jẹ́ anybody come máa bẹ́ wá sílùú wa kàn máa bìlí pé ilé wa wọ́n fẹ́ wá kó wa lẹ́rù jẹ́ àfojú ẹ̀ gan wọn máa bó kó mọ̀ pé bíbá ìkó òun ṣe à ń ṣọ̀dẹ̀ àwa gan ti gbọ́n ẹ ti lù wá pa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ̀ ní sí àwa on our feet. Only ní gbogbo nǹkan tó ń so that I'll be touting for you guys also telling you the truth the truth is bitter Uh-huh. so tó bá dé bíbá yìí náà tó sáré ríṣẹ́ ní ibì kan gbogbo ẹ̀ ni wọ́n ń ṣó ẹ o tó lọ sí skul tó lọ fẹ́ lọ kó kọ́kọ́ build ara yẹn kí wọn náà lè ṣiṣẹ́ mi tó dáa tó wá kọ́kọ́ sọ pé màmá kọ́ lọ ra iPhone sẹ́ndì ẹ̀ sílé káwọn èèyàn tìbẹ̀ wọn máa rí pé wọ́n lọ lú òyìnbó káwọn yòókù náà fẹ́ sáré lọ lú òyìnbó kọ́ lọ máa jalè kọ́ ṣáà máa wá visa kiri ó ti yé so ìyẹn bó ṣe jẹ́ o have a wonderful day mm, àdúrà la nídìí ẹ máa bàbá dàrún wa lọ́wọ́ ẹni bá dẹ̀ ra mọ́tò ẹ má gbàgbé ẹ bá mi ra ọ́ọ̀lì ní tí bá polówó ẹbí mi náà rajà ó ti yẹ ẹ jẹ́ ká sẹ́nu tó bá tì sẹ́nu tó killing gbogbo ọ̀rọ̀ tá a bá sọ yóò máa ń bí ẹ̀yin kan nínú ọjọ́ òla máa kọ̀ntínú pé káwọn kan máa pọ̀wọ́pọ̀ láti bá ti yànjẹ́ tó kó ń fẹ́ gbádùn ayé tiwọn kan pawọ́pọ̀ kan ba ayé ẹnìkan jẹ́ kan rún ayé ẹlòmíì kan ba ayé ọmọ ọlọ́mọ jẹ́ kan gbowó lówó kan máa fi ṣakọ kiri tó kó ń fẹ́ náà kò dáa say no to those fraudsters say no to bad thing okay love you guy bye. ìjọba Tinubu ẹ máa bá ṣe yín lọ Ọlọ́run bá mi fún ní okun àti agbára bó ti ẹ ṣáà bá reduce rice yẹn Tinubu president corruption yẹn bójú òní kan lẹ́tí ẹ̀ ṣe ìlú máa tùbà ó máa túṣẹ́ tó bá ti yá owó tẹ̀lé máa jẹ́ kí wọ́n lè máa wò ìlú wa tó bá ti wá rí pé corruption ti dínkù wọ́n tẹ̀lé fún wa ní passport wa náà wọ́n lè sọ pé ìlú kan Canada tẹ̀lé fún wa visa free <laughs> táwọn prime minister ìlú bá gbọ́ <laughs> wọ́n lè fún Nàìjíríà visa free wọlé ṣó ti yé bẹ́yẹn àwọn Amẹ́ríkà lè máa fún wa visa free tó bá rí pé àti fight corruption dáadáa London náà lè fún Nàìjíríà visa free ṣó ti yé so tán bá ń bá yín wí fún corruption àti gbogbo ìwà burúkú tẹ̀ ń wù yẹn ẹgbà ẹgbà ọmọ tá a bá bá wí tó bá wà àrùn kàn wọn ló máa parun lójijì so dà wọn lè máa fún yín ní torí yín ni wọ́n ṣe o ìjọba wa president wa wọ́n láìkì Nàìjíríà Ọlọ́run gbọ́ ní tí mo fi láìkì wọn ni pé ẹ mọ̀ ni àwọn nìkan ló lè ṣe àánú yín nínú gbogbo ìjọba tó àwọn tó contest gbà yẹn àwọn nìkan ni kì í ṣe rọ́ọ̀ tẹ bá rò pé rọ ni mo pọ kì í ṣe rọ to god àwọn nìkan ló ní ojú àánú yín ní tí ẹ ń ṣe tí ẹ rò pé òmìnira yẹn ire ni wọ́n ń ṣe fún yín ó dìgbà orin mùsùlùmí kan ní àkọ́kọ́ kéwú a máa dàbí oògùn àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ a máa dàbí ìyá tabakéwu náà tán a wá dàbí ọba kò yẹ àkọ́kọ́ kéwú a máa dàbí oògùn àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ a máa dàbí ìyá tàbákéwu náà tán àwa dàbí ọba bàdéjọ adébóyè god bless you eh, silva bọ́lá ọmọlé rice god bless you too mm, price control ṣó so tí wọ́n bá kọ́kọ́ fẹ́ fight corruption wọ́n fẹ́ fight gbogbo ibi tí problem nàìjíríà ti wà tí gbogbo problem ta ní wọ́n ń takú ẹ̀ wọ́n ń takú at least thirty five forty percent out of it you will be relieved at the end of everything. Your country will be peaceful. Everybody will stand by their feet. You will know your talent. You know what you can do that can fetch you little, little money, that you can be sustaining from it. And will grow by the time you can sustain yourself by yourself. You'll be growing. You'll not be looking for people to droop, people to crook, people to kill, people to destroy every day to God. Àkọ́kọ́ kéwú a máa ogun àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ a máa dàbí ìyá tabakewu náà tán àwa dàbí ọba tí n bá dé nàìjíríà lọ́jọ́ kan ń sìn tí n bá sọ pé mo tún fẹ́ rọmọdà tíkẹ̀ mo tún padà sí Canada people will see me like oh ó fine favour I, I didn't get there one day I never get to this I will not I don't get there one day because to get the paper lásán <laughs> Ọlọ́run ni ò gbẹ̀mí wa ọ̀pọ̀lọpọ̀ ló dẹ̀ ti wá sí Canada mo rí story woman kan she came to Canada 2020 this happened she was going for she was coming from um, court níjọ́ and she died she had have accident no she never die she lost her three children okay she came here to protect her child but they driving and they have accident three years ago or four years ago okay that happened <tsk> I mean, state kan ló ti ṣẹlẹ̀ but it was circulating on Facebook like that that time ṣó ti yé yín mẹ́yìn so a lot of things ó ti yé yín so kì í ṣe pé tá a bá ti táwọn èèyàn bá sọ fún ẹ ó yí sí gan níbẹ̀ yẹn ṣáwọn èèyàn tí ò ní ṣíà nínú ilé náà máa sọ fún ẹ tán dẹ̀ ń lo tán dẹ̀ ń lo Italian ṣíà nígbà tó wà ní Nàìjíríà ṣáwọn ló fẹ́ sọ fún ẹ pé life yìí sì fún un ṣáwọn èèyàn tí ó yẹ pé fúnra wọn náà máa fọ tọ́lẹ̀ tí wọ́n tó máa gbálẹ̀ wọn tó máa lọ gbálẹ̀ níta tó ń di agbálẹ̀ ọjà tí wọ́n dẹ̀ pé wọ́n ń gbálẹ̀ ilé wọn fún wọn ní nàìjíríà ṣáwọn ló fẹ́ sọ fún ẹ pé láì fòyísì fún wọn torí pé wọ́n sẹ́ndì wọ́n fẹ́ sẹ́ndì one million wọ́n rí sẹ́ndì ṣé àwọn tó jẹ́ pé wọ́n máa lọ sóúnjẹ fún ológbò ológbò lásán wọ́n fẹ́ kúrò lé yẹ mo ti rí ẹnìkan tó sọ fún mi pé can you ẹni yẹn fẹ́ kúrò lé ó fẹ́ jẹ́ kí ajá ẹ̀ ó fẹ́ ohun ẹ̀ tó máa bá tọ́jú ajá tó máa dúró tajá ẹ̀ kò fẹ́ gbé jáde ṣóun ló máa sọ fún ẹ pé láì fòyísì fóun ẹni tó yẹ pé ajá ajá ẹ ó fẹ́ dúró sí òun fọmọ tiẹ̀ sílẹ̀ ńlé ó lọ dúró ti ajá ṣé wọ́n bá bèrè kó má ṣe owó náà fẹ́ san fún táyà bá dẹ̀ bùjẹ náà bóyá insurance máa kọ́ báyìí ó ti yé ṣé òun ló máa sọ pé wọ́n fẹ́ tó yẹ pé ní gate man ẹ̀ wọ́n máa ṣí gate kan tó kan tó wọlé wà bá ṣé òun ló máa sọ fún ẹ pé life easy fóun ṣé torí pé àwọn èèyàn wà kan tàn yín jẹ tọ́ máa ya fọ́tò tọ́ máa gbé báyìí it's not in hey this card has what, wárí àwọn ọ́síìsì yẹn wọ́n what, dúró síta wọ́n á ya kinní fún yín wọ́n á ya píṣọ̀ fún yín ẹ máa rò pé gbogbo ilé yẹn ni wọ́n ń gbé bóyá yàrá kan tó wá tó rẹ̀ǹtì ní gbogbo bíúdì yẹn gan yàrá kan yẹn wọ́n tún tóbi mẹ́fà tó wà ń bẹ ṣé òun ló fẹ́ sọ pé láìfò yìí sì fún àwọn èèyàn tó pé wọ́n ti lọ sọ́jà wọ́n ra apple wọ́n ra grapes wọ́n ra sherry um, wọ́n ra gbogbo àwọn fruit bẹ́ẹ̀ wọ́n kò sóri tébù wọ́n á jù sẹ́nu o wá ń calculate ẹgbẹ́ at least èèyàn bá fẹ́ jẹ kínní yẹn ní nàìjíríà ó ì máa ní tó twenty thousand bó ṣe wà yẹn ó wá rè nǹkan tó rà tí ó jẹ́ pé kò under five dollar àbí ten dollar ló rà ó wá rè bóyá ṣe ló ń gbádùn ìṣe common thing sí ẹ ó dàbí kéèyàn máa mu gàrí ni apple gbogbo àwọn fruit wọ̀nyẹn òun ni gàrí wọn gbogbo ń tẹ́ bá ti tó lómi wọ̀nyẹn gàrí tẹ̀yìn mú nàìjíríà òun ni apple wọn bì òun làwọn fruit wọ̀nyẹn ṣó ti yé so tó bá rí yàn bí tó bá mu gàrí gan ní Canada gàrí yẹn báyìí ń sìn mò ń ra five dollar kékeré tí máa ń ra yẹn níyọ̀ yẹn tí mo débẹ̀ ní so di seven dollar a máa mú bí ọjọ́ mélòó kan ti tán kí n bu kọ́ọ̀bù kí n bu gàrí kékeré sínú abọ́ five dollar seven dollar yẹn mo yí tó jẹ́ ní ten thousand ten thousand yẹn kò ju bẹ́ẹ̀ five hundred naira kò ju agolo dìríkà kan lọ ìtọ́ta fún wa yẹn so ẹ jẹ́ ká manage ẹ fájá forítì ká dẹ̀ cut code according to me ò sọ pé kí mi ò jọ anybody tó ń jìyà o I don't tell you that all right. But bear it. It's going to everything gonna be alright. right after some time. Okay? So, in your bush, jẹ́. Bye for now.